وسلم عليه ní ìbámu pẹ̀lú àgbóyè àwọn àtàbí ẹ̀rí tó bá ti pè mí ni wọ́n ní kí n túmọ̀ rẹ̀ bí mo ti gbọ́ yé tàbí ìwọ ni wọ́n ní kọ́ sọ́bù ti ti gbọ́ yé tàbí òun ni wọ́n ní kọ́ sọ́bù bá ti ti mú ìtumọ̀ rẹ̀ ó ti gbà yóò pọ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àlùkìtẹ́ kò tún ná ọ̀gá ìgbésẹ̀ rẹ̀. tí ìrọ̀lọ́ sunna anabi sallallahu alaihi wasallam ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere kóòlù àwọn aṣíwájú wa rere ti gbọ́ yé ẹgbẹ́ abdullahi bin mas'ud ọ̀bí allahu anhu bó ti ṣe ń túmọ̀ ayà wa tẹ̀sí mọ́kọ́ abdullahi bin mas'ud tó ń túmọ̀ al-Qur'an olùrọ̀ al-Qur'an olùtúmọ̀ al ó ní anyukọ̀ ọ̀rá ó ní onírin ká máa tẹ̀lé tọ́lọ́n ká sì máa tẹ̀. ẹni tí máa ń páyọ̀ lọ ní pàápàá pípáyà rẹ̀ kò lẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́n tí kì í tẹ̀ lọ́n. wà á yin yóò ṣe kẹ́rọ̀ fẹlẹ̀ yóò sà ká sì máa tẹ̀ rántí rẹ̀ ká má gbàgbé ẹ̀ ká máa tẹ̀ rántí ọlọ́ọ̀ ká má gbàgbé ẹ̀ ara àti máa bá ń páyọ̀ lọ ní pàápàá pípáyà rẹ̀ rẹ̀ wà á yin yóò ṣe kẹ́rọ̀ fẹlẹ̀ yóò sọ̀rọ̀ ká máa dúpẹ́ fún un lórí oore tó ṣe wá ká máa dúpẹ́ fún un lórí dáadáa tó ń fún wa ká máa dúpẹ́ fún un lórí ètò àmà àti ètò àmà nínú oore bẹ́ẹ̀ ni wọ́n àtúbọ̀lọ̀ ta ìwọlé yìí. gbogbo eléyìí ó ní ìtumọ̀ ittaqullaha haqqa tuqatih pápápáyà ọlọ́run pápápáyà rẹ̀ kátẹ́lẹ́ tọ́lọ́ kámẹ́fẹ́ kátẹ́lẹ́ tó ṣe é gbé ó ń rọ́lẹ́sì káṣí máa dúpẹ́ fún kámẹ́ta ìwúrí sí eléyìí ní túmọ̀ sí fún apáyọ ọlọ́run wa ní pàápàá pípáyà. báwo wá ní àyà yìí o àyà tó ní yá ayọ̀ alladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna. ولا تموتن إلا وأنتم مسلمون أقفا من أولما من أولما وريري يجب سعيد بن جبير أبو العالية الربيع بن أنس أبي قتادة أبي مقاتل الترامي gbogbo wọn sọ pé àyà yìí máa ń tó hà kí ọlọ́run ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ kíkì rẹ̀ lọ́sẹ̀ kù. lẹ́bi àwọn àyà ti wà bẹ́ẹ̀ náà kọ́ hàn tó ṣe pé a ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ à nílò òfin rẹ̀ náà ṣùgbọ́n àmọ́ kè. ṣe òkè ní ìṣẹ̀lẹ̀ ìwà kọ́mọ̀ dáadáa ó lè dẹ́rù àyà yìí nínú yẹn nìkan kan lọ́ọ́ kàtàkùn tí ó sì mọ̀ torí délé wọ́n ní oṣù ọ̀mọ̀ndóka kí lọ́ọ́ parẹ́ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba wa ní tọ́ni kẹsàkùn ọ̀hánà sọ́fà fún nítorí náà ẹ máa ń bá ìyọ̀ náà lóde wọn bẹ́ẹ̀ bá ti ṣe lágbára mọ́ ẹ wo ẹ máa bá ìyọ̀ lóde wọn bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ́ àti ẹ máa bá ìyọ̀ náà ní pàápàá níta àwọn gbọ́ yìí ní wọ́n fi sọ pé àárí abẹ́ ti ṣe lágbára ó ti pa pàápàá ìpáyà rẹ̀ ó ti parẹ́ níta wọ́n gbọ́ yìí ní pé àti ìdágbára yín ká àti ìdágbára yín ọ̀ká nù páyọ̀ ọlọ́ ẹgbọ́n náà páyọ̀ ọlọ́ bẹ̀rẹ̀ níta gbọ́ yìí nù ayé àtàlákọ̀kọ̀ yìí wípé ìtọ̀kùnlọ́ àkọ́kọ̀tù kọ́ọ̀nẹ́ẹ̀ ẹ̀páyà ọlọ́run ní pàápàá páyà rẹ̀ páyà rẹ̀ yálà agbára yín ká àbágbára yín ò ká. níta àwọn gbọ́ yé mi inú wọn gbà táyà mi wá dé lórí mẹ́tọ̀kù lọ́wọ́ mẹ́tọ̀kù àtọ̀ torí náà ẹ máa páyà ọlọ́run lójú wọn bí ọlá ti ti lágbára mọ́ àwọn wá rí àtakò láàrin méjèèjì náà gbọ́ yé wípé ètò wa ń tàkọ́kọ́ ni pé ẹ̀sọ́dọ̀ páyà rẹ̀ náà ní ẹ lágbára ṣùgbọ́n lẹ́ẹ̀kejì ó sọ pé bẹ́ẹ̀ bá ti ṣe lágbára mọ̀ ní ajẹ́pé ẹlẹ́ẹ̀kejì ti pa ìdájọ́ ọ̀tá lákọ̀ọ́kọ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀pá ìtọ́jọ́ gbà sórí pé àti sọ báyà kan báyà kan rẹ̀ àti kárí kí wọ́n takora wọn ní gbogbo ọ̀nà táàtì lè lo méjèèjì lẹ́ẹ̀kan náà táàbà lè lo méjèèjì lẹ́ẹ̀kan náà gbàdá láti sọ pé ànáfọ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ bí kò sí náà sọ mi. gẹ́gẹ́ bí náà Abbas àtàwọn míì nínú àwọn ọmọdé sọ pé kò sí náà sọ mi. pé àyà méjèèjì alẹ́ tí wọ́n ti sẹ́ ìyẹn ní kíkó láti fi tí wọ́n ti sẹ́ yá iyọ̀ ẹlẹ́dẹ́ iná amúlẹ̀ sọ́kùnlá àhàpàtúkọ̀ àtẹ̀ amule to àpapọ̀ àtẹ̀ ko lọ́rọ̀ náà sọ kéèké wala tamutunna illa wa antum muslimun wala tamutunna illa wa antum muslimun náà bẹ́ẹ̀ o lọ́fẹ̀ẹ́ tó ní àyà nǹkan wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ yẹn ni pé wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ débi ẹ̀ka ìwọ̀lọ́ ní pàápàá pípáyà rẹ̀ wípé èyí á máa lò ní ìsinmi kí ẹ̀ka ìwọ̀lọ́ lóde wọn bẹ́ẹ̀ ti lágbára wọn ṣùgbọ́n o ẹ̀ gbọ́dọ̀ kú láì mùsùlùmí ṣùgbọ́n ọ̀kan pàkan rẹ̀ bóòlù wá sí wọn kọ̀ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ما استطعتم báàtì tó méjèèjì pọ̀ pé ẹ máa pààrọ̀ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ lórí bí wọn bẹ́ẹ̀ bá ti lágbára. atúpọ̀ àbá àtúpọ̀ bẹ́ẹ̀ ni àgbẹ̀ tó lè lọ àwọn sọ. sáàtìmà nínú ẹ̀yìn ìṣòlè dọ́kítà ike lópin ìgbà tẹ́ ìdí méjì tọ́jú bí ìgbà tán takora wọn bá ti fẹ́ so pọ̀ fi so láti wọn kọ hàn ní sọkọ́ kan pàtà rẹ̀ tòun àti oṣù fẹ́ so pọ̀ tó rẹ̀ lómi náà máa béèrè pé wọ́n ní àyà yọ̀rọ̀ ìṣòdì náà mú sọ́kùnlá àkọ́kọ́tù pọ́ọ̀tẹ̀ ìpè àyà sọ́kùnlá mú sọ́kùnlá àkùnfẹ́ ṣùgbọ́n tàṣí ńlọ mẹ́rin àmú mọ́kànsọ̀sì ọ̀rọ̀ alákọ̀ọ́ yáyọ lè dín àmì sọ́kùnlá àkọ́kọ́tù pàṣẹ. wọ́n ti tàkìyèsí rẹ̀ pẹ̀lú alẹ́sìkọ́ láti ti mọ̀kínú sẹ̀ríà láyò kẹ́lẹ́ fúnra ọ̀hún ẹ̀sán ẹ̀là òsàáhà ọlọ́run fi ẹ̀rù kan rú ẹnìkan àti tọ́ba lè rú. torí ṣe eléyìí láti sọ pé yáyọ lè dín àmì sọ́kùnlá àkọ́kọ́tù pàṣẹ tán torí délé ọlọ́ni wàlá tẹmu sunna ilá wa antum muslimun ẹ mójútó ìsìlámù yín nígbà tẹ lálàáfíà tí gbogbo nǹkan lọ déédéé ẹ mójútó ẹ má bàjẹ́ mára yín lọ́wọ́ nítorí pé ọba alápọ̀nlé ọba ànúpọ̀ ni ọba tí ìfiní ti kò ń gẹ́ni sunna rẹ̀ ti dá lórí pé ẹtì gbogbo èèyàn bá ń ṣe ṣe ń sẹ̀mí lórí ẹ̀ ìlànà tẹ̀ ń bá ń tọ̀ tẹ̀ ń sẹ̀mí lórí ẹ̀ tí kò bá fi dé bá yín pẹ̀lú òkú ọlọ́run ìlànà náà lẹ́kùlé lórí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run bá rí ní ìsìn tó bá gbé nù gbèsè ayé rẹ̀ tọ́lọ̀ ló ṣe láti bẹ̀rẹ̀ tọ́lọ̀ ló ṣe tọ́lọ̀ ló ṣe súnà náà ní ṣe pẹ̀lú òkú ọlọ́run tọ́lọ̀ náà ló ti ṣe fún súnà náà tó ní kékeré bá jọ̀dá tó jẹ́ pọ̀ náà tó yà kèfèrí yóò sì máa ṣe náà ló dẹ́bi kú bá dé kèfèrí náà ló torí ẹ̀ ìgbà tó lọ ní wà lẹ́sẹ̀ mùsùlùmí ìlà wà lẹ́sẹ̀ mùsùlùmí ìpàkíyèsí ni lọ sí ìdí gbogbo òfésì ayé yín gbogbo òṣèjú àṣà gbogbo òṣèjú àyà nínú òfésì ayé ẹni tí mùsùlùmí lẹ jẹ nítorí pé ìsìláàmù tẹ̀ ń bá ń ṣe gbogbo àkókò nínú òfésì ayé yín náà lọ́nà wọn fi ń ṣe kò ń kẹ́kẹ́ kú lé ẹni tí ọ̀fẹ́ kún kẹfẹ́ rí gbogbo àdúgbò rẹ̀ ṣe ti ayé rẹ̀ kò ní fi islam sílẹ̀ tọrọ ọmọ bẹ́ẹ̀ wọ thirty minutes ọlọ bẹ́ẹ̀ lò pọ̀ bẹ́ẹ̀ jẹ́ kẹfẹ́ rí wò ní gbọ́ọ̀bà dé malẹ́kà gbọ́ọ̀bà ní tọ̀ ọ̀yọ́ ẹ̀mí ẹ̀ wá báyìí ó kù dára náà torí pàṣẹ bisimilá àdìsílẹ̀ nínú àdìsílẹ̀ sọ pé iná àhádàkùn lẹ́yìn àmàlùmí àmàlẹ́ àdìsílẹ̀ jẹ́nà فيطلق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها في آل من وين تمارين بيتك بقوي آل أستاذ آل من وين àwọn ètò ti fún òtún àti sẹ ọmọ àlùjáná láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn tí kò wá ku ìgbàwọ́ kan péré ó kú péré sí ọjọ́ díẹ̀ ló kù sí èkú bí ẹ̀wà àlùjáná àkọlẹ̀ ọba àkọlẹ̀ ọba gbáwájú wọn lọ àkọlẹ̀ òun yẹ yọba bẹ̀rẹ̀ sí ní yọba bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọ náà lágbájá yìí ṣe báyìí tẹ́lẹ̀ kẹ́kẹ́ nǹkan ọmọ bá ń tọ́ wọ́n máa ta ló ń wo a àwọn òbí la ike àwọn òbí la sẹ́yìn náà yọba ti kó kú wọ́n bá ní ìmọ̀nà àgbè lọ oríṣi àwọn mùsùlùmí ní ìlànà ẹ̀mí apọ̀ tún ni wọ́n bá fi gba ẹ̀rọ oríṣi àwọn kékeré ó torí ibú àti òsorí ibú òsorí ibú torí ẹ̀ má fi ìsìlámù rẹ̀ ṣeré má fi tàwádà ẹ ò ní sùn lápẹjù rẹ ẹni tí àwọn mùsùlùmí máa ti lẹsìn tí wọn náà sì mọ pa rẹ sí àmọ́ wọ wọn náà ti gbé débi kó lè ṣe òun lè ṣe nígbà yẹn ti ẹyẹ lórí rẹ o wọn bẹ máa dẹbi torí pé ìtumọ̀ kó wọ́n kú mùsùlùmí nù kọ́ wọn máa fi nǹkan kan lè máa péré lápẹjù rẹ alẹ́rẹ́dẹ́ká alẹ́rẹ́dẹ́ká tẹ́ ẹ̀ kọ̀ rọrùn wọn bá ti rọrùn ẹ̀sìn ńlá ni ìgbésẹ̀ ńlá ni tí sọ ní ẹni tó súnmọ́ lọ tí pàápàá ti súnmọ́ lọ yíṣẹ́ wo ni ìyàdó lè ṣe nítorí pé olóòtú tó bá ti tó kàn tó sì lánìyàn pé pẹ̀lú òkú ọlọ́run ìjọba ìbá dá ló ń parí ẹ̀ ẹlòmí ọ̀sẹ̀ ìjà tí ọ̀gá ṣe rí ìgbè láàá ìlà ìgbè nìkan ó ti wà blọọ yẹ ìyá blọọ you are you are able to track ẹsìn Ọlọ́run wa dúró ní mọtíláṣí gbogbo ẹ ṣàkóní ràkóní ẹ níwá gbogbo tí kó dópin ẹnìkan wá ní nígbà tí wọn wá dédé tí lágbájá wọn wá dédé lẹ́ẹ̀kan yọ èmi mẹ́rin ọ ẹ̀sìn ọ̀fẹ́ tí kékeré nípa ìṣèkáàpù kẹ́kẹ́ lẹ́wọ̀n ṣe àwọn òbí là tí wọn fẹ́ kú mùsùlùmí tí wọn fẹ́ kú mùsùlùmí ò ní ma fi islam ṣe yẹ̀yẹ́ èmi sì lè dé ìwọ tó lè dé ara wa lọ́wọ́ ó yẹ káwọn náà fi ètò wa kéré sí oníkékeré ni wọn sọ mi tí wọn bá ti lè tẹ táwọn kan ti sẹ tẹsẹ ní kíkà o oṣù wa kò lè tẹ ní tí wọn bẹ máa tẹ ìmọ̀ ìrẹ̀wá dànù nígbà tí wọn máa fi fẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ bó yóò wọ inú ìgbà tí wọn máa gbẹnu àtẹnu tí wọn máa hẹ ẹrẹ ikú ọba dé ọparí sí orí aburú àti ọparí sórí aburú ọparí sórí aburú nù. torí ẹ̀ wọ́n láti mùsùlùmí náà yìí làwọn àti mùsùlùmí nínú wọ́n láti mùsùlùmí náà yìí làwọn àti mùsùlùmí agbọ́dọ̀ máa bá wọn tó lọ́jọ́ tó gbogbo àwọn kékeré lọ́n bá tó wọ́n pẹ̀lú wọn ní picnic wọ́n pẹ̀lú wọn ní kíní wọ́n ló múra bí wọn àkànwó ju gbogbo yín àti pẹ̀lú all the same thing in dressing so therefore it must be the same thing in faith. tí kú bá dé ń kọ́ wọ́n kàn kó gbogbo wọn lọ sílùú kan náà ni. àbílẹ̀ kan ni wọ́n lọ bá fi láìsí wọn wọ́n dà wọ́n mi. torí kí ló fi hàn wá pé mùsùlùmí ni wọ́n. torí wàlẹ́ inú wọn láti mùsùlùmí ẹni làwọn àti mùsùlùmí ẹni pé tọmọ mùsùlùmí bá yọ wọn mọ ní mùsùlùmí inú pé mo fẹ́ kú mùsùlùmí ó ní pé gbogbo pàtó mo bá yọ ọ́ nìkan wọn ti ẹ̀rí inú sílẹ̀ sílẹ̀ pé ìyí ṣe mo ṣe. ẹ dákú kí ni nǹkan àbùkù nínú Islam sí àwọn àgbàgbèrè àbámọ́ kí ni kí ni kan àbùkù bẹ́ẹ̀ kí ni kan àpálẹ́ tó wà nínú ìgbésí àwọn kékeré tí kò wá wù ẹ̀dá kò fìdí kan ẹ̀mú nǹkan kọ́lé kan wá tó ẹ̀mú nǹkan kọ́lé kan wá nínú táwọn ti fèrè ṣe bóyá ló ti dírẹ̀ bóyá ló ti sọ̀rọ̀ bóyá ló ti ṣẹlẹ̀ ayé wọn bí wàá tó wá sọ̀rọ̀ àti bíbí wọn ẹ̀dá kò fìdí kan ẹ̀kan wá. bẹ́ẹ̀ ni rí mu wa torí pépé ni kí ni ká ọ̀sán nílò àná sí ìwẹ̀ òkú gbogbo tí mi ọ̀hán ta. náà kò bó ti pààkì tí rẹ tó tó bá jẹ́ pé tó bá jókòó mọ́bìnrin tó hàn gbogbo tí rẹ ta bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀dá tó ẹ̀dá kan àpọ́nlé wo náà bẹ̀ tọ́ba lọ sẹ́sì tiẹ̀ wọ́n mùsùlùmí yóò tún ba alẹ́ díẹ̀ sí ọmọ tọkùn kan tó sí tọ́ba lọ sọ̀kòtò rẹ kó rí kó rí lankulanku lókè báyìí èyí sì tó kùn tó ọ̀run ṣe gbogbo òdì rẹ sẹ́sì rẹ mọ́tọ́kìn rẹ wọ́n bá ro oyún òbúrú òbúrú èmi ní tí mo ń gbé pamọ́ ẹ̀yin ò ní kankan tó wọ́ọ̀tì kẹ́ẹ́dẹ́gẹ́ ni kẹ́ẹ́dẹ́ pamọ́. tọba wọ kóòtù tiẹ̀ jẹ́ kí kóòtù ló tún abalẹ̀ díẹ̀ súùtù tọba wọ ọ̀rọ̀ abalẹ̀ díẹ̀ kọ́ máa jẹ pé tiẹ̀ náà ti kéle dé gbogbo tí ọ yọ da wọ́n máa wá ju wọ́n máa wọ́n máa ju kùn mọ́rùn tọba wọ sẹ́ẹ̀tì tọwọ́ gbogbo ẹ̀ wọ́n máa ju kùn mọ́rùn kùn ti jẹ́ ọlọ́mọ́tò adájá òtítọ́ burúkú ẹ̀ tí wọ́n bá wọ gbogbo ẹ̀ lọ́sàn-án gbogbo àgbébìlà kan lé gbogbo ما شاء الله لا قوة إلا بالله وما أوقات كل علماء òbúrú tí wọ́n kọ jáde kọjọ́ ga lè fẹ́ kan gbèsè kínní bó ti ti jọ bímọ lápèjẹ gbogbo ìjàlá bí ààrẹ wọ̀ tuntun a gbé ìgbìlá rẹ gbogbo lé àbí òye tuntun a náà ti rẹ̀ pé mo ti bá bàtà lọ́wọ́ àti yìnyín èmi náà. so torí pé ìwọ islam nǹkan tó dáa ni mùsùlùmí ní kó rẹ́pẹ̀rẹ̀pẹ̀ bá ni wọ́n fi fojú di nítorí pé gbàtẹ́ ní ti ń sìn kan ọba ti jẹ́ ní tí ó ń ṣe fáàrí pẹ̀lú ẹ̀ sínú rẹ̀ ń dùn pẹ̀lú ẹ̀ gbogbo àwọn ọ̀tá rẹ̀ lọ́mọ òkè yẹ wọ́n fìlè wípé àwọn wà ní bírìọ̀ màtúrà ti fẹ́ lómìnira látàmú ẹ̀yá lò àwọn òní tiwa táwọn ti ṣe fáàrí ní islam ẹ̀rí jọ sí màtà ẹlòmíì gan yóò fún wa mọ́tò láti yóò tún di kàkà ìsìnkú náà tọ́da abẹ́ òkúkú dá àwọn ẹjọ́ tí mo tẹ̀ ẹ́ ọ̀nà sọ̀rọ̀ àgbègbè kọ́ra gbégbé alábí rẹ wọ̀ kó gbé traditional kìíní rẹ wọ̀ àmọ́ má dé ìrùsìlà fún ìdùnnú àwọn òṣèlú ọ̀sẹ̀ mùsùlùmí ti lè lé adé ṣe mùsùlùmí tó bá dé fìlà ẹgbẹ́ lọ́lọ́ bá fi ọjà kó tún rí wọn gbọ̀n ìgbà ẹ̀fà ìgbà mọ́. fa ọ̀lẹ́lá àwọn ṣé mùsùlùmí náà bí ṣe mùsùlùmí fa tó bá ti mọ̀ pé pẹ̀lú ẹ̀ dán tó bí o ti fẹ́ kó rí nù tó ọ̀rọ̀ wa jẹ́ sí làkà tó lọ́pẹ́ tó o bá ti yọ wọ́n ti mọ̀ pé mùsùlùmí lè léyè mùsùlùmí lè léyè má fi lọ lọ lọ o àbí ìlú kan bẹ̀ wọ́n ṣe é kún ìgbà tí é kún náà gbogbo èèyàn ẹ̀ ń bá rọ̀ ọ̀nù ó ti ẹ̀ bá gbogbo èèyàn tó bá fọ́n sáà tù wọn àwọn ẹni náà máa ń bọ̀ báyìí àwọn àwọ̀ aṣọ bíi mọ́là ọmọ tí wọn náà làwọn náà Yorùbá làwọn náà wọn àwọ̀ aṣọ bíi mọ́là tó àwọn olùwà ń sọ pé ní arọ ọ̀run fi ń gbọ́ lò tó wọn á sọ pé kẹlẹ kan ní ọ̀dà mọ́là kẹlẹ tó kọ́ bá tó na mọ́là lórí kọ̀bẹ́kọ̀bẹ́ mọ́là rìn arọ ọ̀run ó darọ̀ sí ọwọ́ fẹ́ẹ́ múra ni tòkítà yẹn bá ń múra bí mùsùlùmí ìlọkulọ tó ń fi lọ ẹjẹ ìṣe mùsùlùmí òbí ẹnìkan dá sí òbí lọ wọn ti mọ pé mùsùlùmí ọ̀gbàgbàkúgbà ọ̀nlá ìgbà tó bá yẹ pé tọ́ irú rògbòrò kàǹkó wò níjọ ọmọ tó ọkùnrin ní wàhálà náà ti kọjá tó dùn súnmọ́ àwọn tí wọ́n ti sọ pé tiẹ̀ nìkan ni wọ́n ti dáwọn pípọ̀ àwọn jáwé àwọn ọmọ ọmọ bẹ́ẹ̀ ká tó tó bá ti gbé torí bèrè ilé ìfẹ́ fún mùsùlùmí mùsùlùmí nínú yíyọ kan tó bá ti yọ wọn mọ̀ ya rọ́bì ilé mi lọ síwájú ní mẹ́fà àmì ìpínlẹ̀ òsì fẹ́ kú àti mùsùlùmí nì ètò ìtumá ọ̀yọ̀ fún ọmọ mùsùlùmí àmì ìpínlẹ̀ ọ̀fẹ́ bákan láì jẹ́ mùsùlùmí èsì fẹ́ kú bákan mí láì jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ má kéré kí wọ́n we have a very special meeting. Ah. kò lè special ti ti ń lọ sí. nítorí pé nínú ọ̀pọ̀ láti ká àtàkà àwọn òmìnira ìdáàbẹ̀ lọ́wọ́ ìmọ̀lẹ́ dà ẹni tí a kò ní wá tó tìmítìmí rẹ̀ tó ti lọ́nà ó sí mọ̀ sí pé má nyẹ̀rẹ̀ mẹ́hẹ̀. wàlẹ́ àtàmùsùnà ìlà wà á ẹ̀ǹtùm mùsùlùmí ẹ̀ẹ́rì ọ̀gbọ́n náà wọn sáré fún àti mọ̀mọ́ rẹ̀ kọ́kọ́ gba bá bẹ̀rẹ̀ bá ti kọ́ bò ń pè é kọ́ bò ń rántí sọmọ kó sáré tó ọmọ àwọn akẹ́kọ̀ọ́ kékeré tí yẹn bá ti yà ọ̀dà rẹ̀ tẹ́lẹ̀ tó bá gba ìlà ọkàn wọn máa rọ̀ ọkàn wọn máa rọ̀ á fún wọn pọ̀ lọ́kàn rẹ̀ láàrin wọn wéra wọn ẹni tí ń gbọ́rọ̀ lọ tí ti ṣiṣẹ́ àti ẹni tí ò gbọ́rọ̀ lọ rárá à ń fi làbí ó sì gbéra ọdọọdọ mọ náà rẹ̀ ìdọ́dọ́dọ́ màmá rẹ̀ màmá tí o sì wọ́n lẹ̀ ń ta rẹ̀ ó ní wọn náà a èyí àwọn òbí lẹ́nu ní ìṣètò ọ̀rọ̀ yìí ìsìláàmù tó ń ṣe náà nígbà tí wọn náà ti sọ̀rá sọ̀rá ìwọ náà kọ ìsìláàmù tó pa ẹ̀sìn àwọn bàbá rẹ̀ àwọn ń ti ẹ̀sìn mọ́mọ́dù ní tó pa rẹ̀ bá mi à ń wọ̀ mọ́ pé kí n tó bí ara ẹ̀ nínú màmá à ẹjọ́ yẹ mi tó bá ṣe kí ọgbọ́n yẹn ìlọ́rọ̀ fún sẹ́ni wọn ti jáde lọ́kọ̀ kaba yìí tí ń fara yín lẹ̀ wọ́n mọ ìní fi islamu yìí lẹ̀ kẹ́lu yẹ yín torí wọn lọ́dọ̀ mọ fún lẹ kílẹ̀ wọn náà ara pé kọ̀fẹ́ wọn àyàfi mùsùlùmí ẹnìkan lánàá wọn béèrè wọn lọ gba islam ìwọ́n kọ̀fẹ́ sí bọ́ọ̀dọ̀ wọn wọn torí yóò lù ìtúndé ní jẹ tó lè tẹ́ ìdí ọkọ̀ wọ́n lọ́dọ̀ mùsùlùmí ilẹ̀ wọn kí ni lùlù lẹ́gbẹ̀ẹ́ títí tó lọ ti di lè tàbí lẹ́yìn tó kàn lẹ́sẹ̀ rẹ̀ nígbà máa ń lé yẹn lọ tó bá fi pẹ́ tí a lè lọ náà bá kọjú sí ni wọ́lọ́ ẹ̀ kó sílẹ̀ ni. tòótórí de lé báyìí wà láyàtọ̀ fún súnná ìlà wà ní tó mùsùlùmí ẹ má fi islam péré ọjà náà ẹ má dunu lórí kọ́nà sí mùsùlùmí tẹ́ bá fi rẹ́ẹ̀lì kẹsì ń bọ̀ kàn jẹ́ lórí kọ́nà sí islam ẹ gbà àṣekájì lórí ọlọ́run jẹ́ kíkà ní olúwa. torí lè lẹ́yìn ètò ìsìlámù wa ní ká ṣe ẹ̀dá máa ṣe ẹ̀dá náà ní ká fẹ́ fún àyàfi ní kẹ́ni àmì ní mùsùlùmí. tọ́ àwọn àbí wọn wà láti ọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam wọn fi ń hàn wá bó ti ṣe pàtàkì tó ti ká mójútó ẹ̀sìn Islam wa. nínú àwọn àdéhùn yìí. هنا حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب أن يزحزح عن النار ويدخل الجنة النبي محمد صلى الله عليه وسلم قال يقول gbogbo له bá ń nífẹ̀ẹ́ sí pé ká قال ìlànà tí wíwọ náà yọ̀ mí gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí pé kágbó ìdènà dínà káàsì mú wọn àlùjẹ́nà فلتدركه منيته وهو يؤمن بالله واليوم الآخر kọ́ya jẹ́ kíkú òun ojú wa bá òun nígbà tó ń jẹ́ni tó gbọ́ ló gbọ́ tó ń sì gbọ́jọ́ kẹ́yìn gbọ́ ẹ̀ẹ́dì kan mẹ́rin gbogbo ẹni tí ń bá ń fẹ́ wípé ká tó ìjìnà sí wíwọ́n náà tó sì wù ú wípé ká fún sálẹ̀ kẹ́lẹ́nà ẹ dákun kí ni ó ṣe anábì ọ̀sọ̀rọ̀ bá àdé sílẹ̀ wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ kùmẹ̀lì yẹ̀tọ̀ wọ́n yà jẹ́ kí wọ́n wá bọ̀ nígbà tí wọ́n bá wá bọ̀ wọ́n wọ́ yóò mẹ́nu bí láà nígbà tó ń jẹ́ ìjọpọ̀ ọlọ́run bá gbọ́ wọlé yóò mẹ́nu àárín àtọ́jọ́ ọ̀fẹ́ wọlé yẹ́ sí ilẹ̀ náà sí máa yọ ẹ̀kọ́ ayé ọ̀tá ilẹ̀ yìí bó ti dẹ́ni tí ọmọ ẹ̀sìn táwọn èèyàn irú ní fẹ́ táwọn èèyàn náà máa ti so gbogbo tí wọ́n fẹ́ wà sẹ́lẹ̀ nǹkan mẹ́ta ẹlẹ́sìn wà sílẹ̀ wọn wọn. àkọ́kọ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ kọ́ méjì kú ọkọ láì jẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ kọ́ méjì kú ọkọ láì jẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ kó o sì má jẹ́ kíkú ọkọ láì jẹ́ pé irú tán fẹ́ káwọn èèyàn ti ti ọ̀rọ̀ wọn náà ti ti wọn. ní ìsìnkú máa ń ta ló fi tẹ́lá ti kú nu wa ló ti láwọn ọ̀sán mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ́jà ló ti gbogbo onílé náwó. dábàá pọ̀ lọ́nkọ́ àtọ́jú ọ̀kan yìí. ǹjẹ́ àwa jẹ́ni tí máa ń ṣe irú tán fẹ́ káwọn èèyàn ti ti wa táwọn èèyàn bí? ṣé bẹ́ẹ̀ làwa rí? ṣé irú níta ń fẹ́ irú ìwà tá à ń fẹ́ káwọn èèyàn ò sí wa ṣé irú rẹ̀ làwa mọ́ ọ́ sí wa pọ̀pá gbogbo wa pátá là ń fẹ́ kéèyàn ti dáadáa sí wa gbogbo wa pátá là ń fẹ́ kéèyàn ràn wá lọ́wọ́ ṣùgbọ́n kì í ti gbogbo wa là ń ti dáadáa sọ́nà yẹn kì í ti ti gbogbo wa là ń ràn yẹn lọ́wọ́ gbogbo wa pátá là ń fẹ́ kéèyàn bá ti wa jẹ́ àmọ́ kì í ti gbogbo wa là ń pàtẹ́ wọn là kéèyàn jẹ́ ǹjẹ́ afẹ́ wà lẹ́sẹ̀ náà bẹ́ẹ̀ sì ni ikú bọ̀ láṣẹ pẹ̀lú ìlànà ọwọ́ náà adé kàtẹ́ bọ̀ Muhammad sọ́kùnrin àríwá rẹ̀ sọ́dọ̀ إنكم لتموتون لتموتون لتموتن كما تنامون ولا تبعثن كما تستيقظون مفتي أخرى كتاب ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa sùn á sì ti yín sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa dájú lójú wọn gbogbo eléyìí dájú lẹ fún ẹ ẹni tó bá fẹ́ wà lẹ́nu kò lè dájú wípé àwọn ẹgbẹ́tò ń ṣe lónìí ó ṣe déédéé sáàmì sọlọ́lá àdúrà ní ká dé kíkọ́ ká mọ́ wa lọ́wọ́ ká gbọ́ lọ́ngbọ́ àti ọjọ́ kẹ́yìn láti máa wá rí èèyàn ìrú ìṣàǹfẹ́ káwọn èèyàn ó kù sí wa wọ́n mọ̀ sí wánú ẹgbàá ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ọlọ́dún ọmọ Muhammad sallallahu alaihi wa sallam mọ̀gbọ́n tí wọ́n ń sọ síwájú kí wọ́n ló pẹ̀lú jọ́mẹ́ta ó fi jọ́mẹ́ta náà nàbí o ànábì ni la yamutunna ahadukum illa wa huwa yahsinu dhanna billahi azza wa jalla ẹnìkan ni yóò gbọdọ̀ kú láì jẹ́ pé ó ń ro èrò orí sọ́lọ̀ ẹ gbọ́dọ̀ kú láì jẹ́ pé ẹ ń ro èrò orí sọ́lọ̀ kí ló èrò orí jẹ́ màlúù sọ́lọ̀ ni pé pẹ̀lú òkú ọlọ́sùn ọba kú rere ni màá bá pàdé lọ́rọ̀ ọlọ́ èèyàn gbọ́dọ̀ máa rò bẹ́ẹ̀ àmọ́ kẹ́yìn tó lù wá gbọ́dọ̀ tẹ́ ẹ bá gbọ́ lọ́ngbọ́ lóṣù ẹ máa wá rò kíkí tẹ́ ẹ bá kú ńkọ́ dáadáa lẹ́yìn bá pàdé lọ́dọ̀ ọ̀nà ọlọ́run bá dáàbò jẹ́ kí gbogbo ọba dáadáa pàdé lọ́dọ̀ rẹ̀. ìgbà ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ Anas ibn Malik ọlọ́run bá kóyọ lóṣù. ó ní náà lọ́rọ̀ tó lómi ẹ̀rọ kan fún ìmọ̀ iye mọ́ ọ. ẹnì kan nínú àwọn ará Màdínà ń ta rẹ̀. فجاءه النبي صلى الله عليه وآله وسلم يعوده anabi wa kí àti ọlọ́run kọ́ máa bá wa bá wọ́n bẹ̀ wò nígbà tí ń sáré ẹ̀rí bá nàbí ń tẹ̀lé bá ní àbí tó tẹ̀lé bá tó tẹ̀lé bá ẹ̀ dá o ìyẹn nílùú ní sáré dáwà lọ bẹ̀ wò yìí gbéra láti pọ̀ tó báwo yìí ayé anabi wa nù sọ̀rọ̀ wà lùsẹ̀ tó lọ́kọ́dé tí a nà lọ́kọ́ bí ọ̀tún lè náyé oṣuwọ́tò hàtàlà àwòkọ́ tẹ̀lé ní bẹ́ẹ̀ fún yìí kára anabi wa muhammed sọ̀rọ̀ wà anabi wa lọ fi arákùnrin yìí wò fọwọ́ kọ́kọ́rọ́ fífún fífẹsẹ̀ lẹ́màrin anabi wa pàdé rẹ̀ lọ́jà lẹ́yìn náà ti lọ bẹ̀ wò ó ti wá gbádùn ní wọ́n á pàdé rẹ̀ lọ́jà fífẹsẹ̀ lẹ́màrin ọwọ́ àti àtẹnudí sọ̀rọ̀ àlùyí sẹ́lẹ̀ kọ́kọ́ ọ̀dà ẹ̀dẹ́ àbálẹ̀ sọ̀rọ̀ àlùyí sẹ́lẹ̀ kì í anabi wa sọ kẹ́yìfà ẹ̀ǹtẹ̀ yà fúlẹ̀ báwo ni wọn lágbájá báwo ni ara rẹ ti ṣe rí ìwọ lágbájá báwo lára rẹ ti ṣe ń ṣe báyìí ìwọ lágbájá kọ́ọ̀dẹ̀ bí kẹ́yì kó la dúpẹ́ fọlọ́ yà á lọ fún ọlọ́ ìrẹ̀ òṣìṣẹ́ ọlọ́ arjullah ibi tọ́nà pọ̀ arjullah kó la dúpẹ́ fọlọ́ arjullah èmi rán kan àti wọ́n rán kan lọ́ọ̀ gbogbo rẹ kan rí ibi òfin sọ́dọ̀ lọ wà á gbogbo lóbi wọn mọ bẹ̀rù àwọn ẹ̀ṣẹ̀ mi mọ ọ̀nà sọ pé màá bá dáadáa pàdé lọ́dọ̀ lọ ṣùgbọ́n ẹ̀rù ẹ̀ṣẹ̀ nígbà tó ti ẹ̀ka rí wọn kọ́ ọmọ ara kan bọ́ọ̀rọ̀ àlùjẹ́ náà kẹ́rù ẹ̀ṣẹ̀ ló ti máa bọ̀ pé ẹ́ tó ti gbogbo ẹ̀ṣẹ̀ yìí jẹ́ iná kọ́lọ̀rọ̀ ní ọ̀sẹ̀ àti bí tó ti gbàtà bá wà láyé tàbí ní ọ̀rùn mọ́nà kan àti láti sẹ́nu ọlọ́run ọba wọ̀ wà á kọ́ abúlé náà rí mo sì bẹ̀rù ẹ̀ṣẹ̀ mi ọkọ́ ọlọ́run tó ń lọ àyè صلى الله عليه وآله وسلم النبي وكاس لكم مروعة على لرواس لا يجتمعان في قلب عبد في هذا الموطن إلا أعطاه الله ما يرجو wà á mẹ́nà òmí mà ẹ̀ kọ́ wọ́n ní méjèèjì ò ní péjọ tí ọkàn ẹrú ọlọ́run kọ́ máa rán kan dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kó o sì máa bẹ̀rù ìyá ọlọ́run látàrí ẹsẹ̀ rẹ tó dá méjèèjì kò ní péjọ sí ọkàn ẹnìkan ní àyè yìí àyè àtikọ́jọ́ ife ọlọ́wọ́ kò ní jẹrán yóò fún lálẹ́ yóò sì fọkàn rẹ̀ balẹ̀ yóò gbé jìnnà títí balẹ̀ rẹ̀ subhanallah ọlọ́run dàpọ̀ sí bẹ́ẹ̀ bá wa náà. ilé ìfihàn wa ibi dáná ẹ̀dá mójútó islam wa ẹ̀dá mójútó islam wa islam ọ̀pàtàkì tayọ bá a ti mú islam ọ̀pàtàkì tayọ bá a ti wò ohun gangan ni kọ́kọ́ lórí rẹ̀ ohun gangan lọ́nà ọ̀la bí ìyẹn bá ti tó ṣe dáadáa tó sì kú lórí ẹ̀ oníkàmá kíkú oríire yàtọ̀ sẹ́ni tó kú pèpè rí wọn lè kíkú oríire láì ó kú orí ibú nù torí pé ẹni tó kú tẹ̀ ìgbàgbọ́ àpò ẹni tó kú tí ò lálẹ́ jẹ́ nínú àwọ̀ ẹni tó kú tí ó gbọ́dọ̀ pàdé lẹ́sẹ̀ gbé àwọn olórí ibú nìyẹn ṣùgbọ́n ẹni tó kú mùsùlùmí olórí ire nìyẹn nítorí pé káṣẹ ẹ̀kọ́ ní àwọn ẹ̀ṣẹ̀ kan sọ́sẹ̀ táwọn ẹ̀ṣẹ̀ yẹn tẹ̀wọ̀n débi gbogbo ìwọ náná ẹ̀fọ́ ní ròdùnú pé kò ní í ṣègbè sínú náà ẹ̀fọ́ ní ròdùnú bá lẹ̀ nẹ̀ lọ́rọ̀ lọ́padà parí eléyìí kò sí fẹ́ lómi àti fún mùsùlùmí kò sí fẹ́ lómi àyàfi fún mùsùlùmí torí délé mùsùlùmí o táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí o yéé ti gbogbo amókọjẹ́ mùsùlùmí o mùsùlùmí ti ń sin lọ mùsùlùmí ti ń tẹ̀lé sọlọ mùsùlùmí tí ò fi ìlànà nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam tí ò fi ṣeré. lẹ́yìn àyà ẹ̀pá yọ ọlọ́ọ̀kí pàápàá kópa yà rẹ̀ tá a pé àyà ẹ̀pá yọ ọlọ́ọ̀lọ́bí wọn bẹ́ẹ̀ ti lágbára náà tọ́lá títúmọ̀ rẹ̀ wọn wá já sí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatih ẹ máa páyà ọlọ́run nípa apáṣípáyà rẹ̀ mẹ́tàfà àtọ̀ lójú wọn bẹ́ẹ̀ bá ti di lágbára mọ́. wọlé àti ọmọ òtún náà nílá wọn ní sọ mùsùlùmí ẹsùn mẹ́sẹ̀ gbà láti kú àyàfi nígbà tẹ̀ ẹ́ jẹ́ mùsùlùmí. ìpèníjà lélẹ̀ fún gbogbo mùsùlùmí pa àti jẹ́ mùsùlùmí òjòrò bọ́sàn bàbá tó Islam ọjọ́ alẹ́ bàbá tó Islam káwá fún mùsùlùmí kò wúlò erékẹ́ ní ti ṣe ìsìláàmù látọjú ayé rẹ̀ káwá fẹ́ kú tó di kẹfẹ́ yìí irú wọn ẹnu náà ó ti kẹsì òní láti tó ti ṣe ṣe kò ní wúlò fún ṣùgbọ́n ẹni tó kú mùsùlùmí olóko oríire torí ẹ̀ sábà pé ọlọ́dà tòbọ̀tán wọ́n dá èyí tá a ti sọ́sọ́sọ́ èyí tá a ti wíwíwí ó ti àgbà lérò pẹ̀lú rẹ̀ lédè kúkúrú tó bá jẹ́ mùsùlùmí ni wá o ìtumọ̀ àdúrà lọ́dọ̀ tó a ní pé ọlọ́ọ̀dẹ́ àtẹ́kẹ́ ni ọlọ́ọ̀dẹ́ akú mùsùlùmí kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ọlọ́ọ̀dẹ́ àtìmọ̀tán ọ̀dà káwọn ọmọ bílẹ̀ ọlọ́ọ̀dẹ́ àtìmọ̀tán ọ̀dà káwọn ọmọ bíbi tí àdá àti lẹ́ni àà tẹ̀tẹ̀lẹ̀ gbogbo bí tọ́ba kú ṣe kú náà nù àmọ́ tọ́ba kú kékeré ọba lẹ́ni kó tó ní tìmùtìmù irọ́ àmẹ́jọ́ ọlọ́run bá wá sọ nínú àyà kẹtàlélọ́gọ́rùn tọ́lọ̀ ń fẹ́ràn wa pọ̀ àmì ẹ̀ wá wo báwa ti dé rí kúrúkú ti pọ̀ sínú wa àwọn tó rú wọn pọ̀ ẹ wo àwọn ìlànà oríire tọ́lọ̀ ń fún wa lórí kìrìtì èso ti kékeré yẹn bá tẹ̀lé oríire ọ̀tẹ̀ tiẹ̀ ẹ wá wo báwọn yẹn ti ń yapa sí ọlọ́run tó ń sọ nínú àyà mi. قل واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولم يعتصموا بحبل الله جميعا gbogbo ẹsì jọ sọ̀rọ̀ mọ́ òkun ọlọ́run ọba lápapọ̀ yìí òkun ọlọ́run èyí tó yí tí kì í dá téèyàn kì í kì í mú ọ̀rọ̀ rẹ̀ kọjá sófo ọlọ́ni ẹ̀dùjọ́ ti mú lápapọ̀ yín kónkó jábẹ́lé ìfẹ́ kò sí nìkan wàá dọ́sẹ́mú bìhábìlì lẹ́ẹ̀dẹ̀ẹ́nìyàn gbogbo yín pàtà inna hadhihi ummatukum ummatan wahida ìjọ nínú ìjọ ẹ̀yọ̀kan ni kì í ṣe ìjọ yẹlẹyẹlẹ kì í ṣe làkún bí ìlú kún wọlé kò sí mi hàn. Ibi kan wọ́n mú tiẹ̀ kí mi náà wọ́n mú tèmi kì ṣe Islam tó lọ fún lámẹ́bí ọ̀hán mi sọ̀rọ̀ bá wà ní ìwà mi. Islam èyí tó lọ fún lámẹ́bí ọ̀hán mi sọ̀rọ̀ bá wà ní ìwà mi sọ̀rọ̀ náà ni Islam pé jẹ̀mọ́ kan ni wá àìsí jẹ̀mọ́ púpọ̀ ọ̀kan tuntun ni wá àìsí yẹlẹyẹlẹ ìjọkan náà ni àti ìṣe ọ̀tá ara wa àti gbọ́dọ̀ jẹ́ni tó ti kọ́ta kékeré síra wa láíláí. wa'tasimu bihablillahi jami'a ọlọ́run gbogbo yín o ẹ̀sùn rọ̀ mọ́ òkun ọlọ́run ọba lápapọ̀ yìí. òkun ọlọ́run wọn ni abdillah mẹ́tẹ̀ẹ̀mú ọlọ́run mẹsẹ̀ ní tọ́lọ̀ ti bá yín dá ẹ̀sùn rọ̀ máa. àwọn míì wọ́n ní tuma rẹ̀ alukur'an gbogbo yín ẹ̀sùn rọ̀ máa alukur'an lápapọ̀ yín gbogbo yín pátá ẹ̀sùn rọ̀ máa alukur'an lápapọ̀ yín ẹ̀ gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ bí bá tẹ̀lé lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti ti sọ nínú hadith ṣùgbọ́n àdéhùn ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. alukur'an wọn lò ní hablullah ǹjẹ́ ẹ ti hablullah nínú òkun ọlọ́ àwọn míì wọ́n tún máa òkun ọlọ́ ètò ọlọ́run ọba ní ká gbòòrò mọ́ wọ́n tún máa rẹ̀ wọ́n tún máa rẹ̀ sí alẹ́ islam ibi ẹ ti òkun ọlọ́run ọba mú ẹ gbòòrò mọ́ wọ́n ní tìmọ̀ rẹ̀ ní kíni islam ètò ìrọ̀fìnà nígbà muhammed sallallahu alayhi wa alihi wa sallam. lórí ìdí ẹlẹ́yìí káàdì ọkọ̀ ọlọ́run ọba mú káàdì náà tó ti ọ̀nà ìṣẹ̀kọ́ àná ẹjẹ àjọpọ̀ alùpùpù ẹnìdí ọ̀pọ̀ awakọ̀ tí ó ti wá lọ́kàn tí ó ti wá lóṣùṣù ọ̀wọ̀ lọ́lọ́run wa fẹ́ ká ti mú kìí ṣe ní ọ̀sán wa dọ̀tá ara wa gbogbo nǹkan mi wà máa dì tó bá tiẹ̀ nílànà ọ̀nà tó bá ti la bá fẹ́ gbọ́ ẹ̀rí kìlò tó tó àtìjà tètè bá gbé àti olóòtú kání ìlà bá fẹ́ máa polongo ẹ̀rí pé ọ̀rọ̀ níjọra wọn ọ̀rọ̀ níjọra wọn àmọ́ tó bá ti sọ náà ní ẹ̀rí padà ọ̀sẹ̀ dáadáa ọlọ́ni wa lè àtẹ́fọ́ jẹ̀mọ́ àkànníkẹ́ jẹ́ ẹ̀ gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ ẹ̀ gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ kóńkó tábìlì kòtáyé fún wàlẹ̀ àtàkọ̀rọ̀kọ̀ ẹ̀mẹ́tàbí àwọn yahudi àti nàkọ́ra tẹ́kọ̀rọ̀kọ̀ fìdí nìlẹ́ tó ti kọ́ pín yẹlẹyẹlẹ di ẹsẹ̀ ọ̀nà tó fi ránṣẹ́ sí wọn kọ́lọ̀ tó pa gbogbo òfin rẹ̀ náà lọ ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ ẹ gbọ́dọ̀ fún yẹlẹ yẹlẹ ti ẹsùn ẹ gbọ́dọ̀ fún yẹlẹ yẹlẹ ti nǹkan mi náà ẹjọ́ máa ṣe ọmọ ẹ̀yá ni ẹ gbọ́dọ̀ fínra yẹlẹ yẹlẹ àlùmọ̀ kan là wá a kì í ṣe àlùmọ̀ púpọ̀ ẹyọ kan náà ni ọlọ́nkpa ọ̀pá wa láti kájọ ṣe ìjọ ṣe ó kù gáàdà ká nífẹ̀ẹ́ ara wa ẹni tá a sì nífẹ̀ẹ́ rẹ̀ á lè súnmọ́ ó túnbọ̀ sí mùsùlùmí gbọ́dọ̀ súnmọ́ mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀. mùsùlùmí gbọ́dọ̀ náwó rẹ̀ pọ̀ sọ́mọ ẹ̀yà rẹ̀ káwọn náà náwó rẹ̀ pọ̀ sí i àmọ́ orí mùsùlùmí ta ìlú mo ti fa dúró asalaamu alaykum wa rahmatulahi wa barakatu o ní asalaam báwo ni salaam ní ibi wọn ti sọ alaykum salaam wa rahmatulahi wa barakatu o ní lọ́kàn tó wà lọ́kàn. يقول النبي صلى الله عليه وسلم لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحاب ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم ولا نواز جنة نواز كتب ولنبو ẹsìn jẹ ntọgbọ náà wà kókó tó di pé ẹni fi ara yín ẹjẹ sàlàyé ìgbàgbọ́ fún yín tó tóbi tẹ́lẹ̀ bá ti ẹni fi ara yín o kí nìkan náà wọn ni ẹ fún sísálàmù bá láàrin ara yín ẹ fún ká ẹjẹ tí o mọ sálámà tẹ̀lá ti ríra yín àlọ́ mọ sálámà lè fún àwa nù. gbogbo ìjọba wọ̀ káwọn sọ̀rọ̀ abẹ́rẹ́ assalamu alaykum wa rahmatullahi wa barakatuh àwọn náà dọ̀ọ́ lọ. àmọ́ bí kíkẹ́ ìfèrí kó aṣọ fún assalamu alaykum kọ́ tí o bá sọ assalamu alaykum aṣọ fún kí ni wa alaykum. fẹ̀rẹ̀ táwọn fẹ́ẹ́ sinmi dára yín lọ kàtí ìwé sara wa kí ìbá sàtẹ́jì irú bí ti jẹ́ tiwa ní kẹ́ èdè àṣàlámù àdéhùn. torí di ilé ọlọ́lá àgbọ̀dọ̀ fún yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bó ti wá nínú hadith ètò Abu Hurairah radiyallahu anhu fún ọgbà alákòóso àdébò Muhammad sallallahu alayhi wa sallam wọn ni inna Allaha yarda lakum thalathan wa yaskhatu lakum thalathan ọlọ́wọ́ bá yọ ọ́nù sí nǹkan mẹ́ta fún yín kékeré ó sì bínú sí nǹkan mẹ́ta kọ̀ fẹ́ ní kíkẹ́ sí. يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا حديث وانا صحيح مسلم ọlọ́run ọba yọ́nú sí kíkẹ́ ẹ máa sin òun kẹ́ ẹ má fi kankan sọ̀rọ̀ nínú ìjọ alákọ̀ọ́kọ́ rẹ̀. ẹlẹ́kejì wà á ń tẹ àtọ́sí mu bí hablillah jami'an wala tafarraqu ó sì yọnu sí pé kí gbogbo yẹn fi okun ọlọ́run ọba tó nípa tó yí mú ẹ̀ gbọ́dọ̀ fún yẹn lẹ́yẹ̀lẹ́. ẹlẹ́kẹta wà á ní kò náà fẹ̀hó mẹ́lẹ́wọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ àbúrọ̀kù kí ẹ̀sìn jẹ́ ní tí wọ́n máa ṣe títí sọ òdodo fún gbogbo ẹ̀ tọ́lọ̀ bá yàn lólórí lẹ́yìn lórí. ẹ máa ṣe títí ẹsẹ̀ máa sọ lódodo fún gbogbo ẹ̀ tọ́lọ̀ bá bá yàn lẹ́yìn lórí kíkọ́ máa jọ́ka kọ́ máa jó lórí lẹ́yìn lórí lópin ìgbà tó bá ti jẹ́ يحكم بينكم بالكتاب والسنة tí ọmọ lu alukur'an àti sunna lórí yín ètò constitution wọn bẹ́ẹ̀ wọn máa ka ayé àyàmà sí ayàtà àwọn afáàtàn tí wọn ti ń gbowó lọ́dọ̀ àwọn tí ń ṣèjọba bóyá president bóyá governor bóyá chairman local government àbá àwọn ìlú wọn àbá àwọn ìlú wọn àbá àwọn ọba alága tí wọn máa ń gbowó lọ́dọ̀ wọn wọn á fẹ́ rẹkì àwọn èèyàn fún wọn wọn fẹẹ sọ àwọn èèyàn ti ti gẹrẹ fún wa wọn máa sọ ọ̀rọ̀ ọlọpẹ ọlọni wọn fi wọ ọ wọn fi rọṣọlá wọn wọlé lámúlẹ lẹkọọ ẹrí kan bẹ ibi ọlọni ti ká gbọ́ kátẹlí tó kátẹlí tó nẹbi o kátẹlí tó àwọn aláṣẹ wa ó ti wá gbàgbé pé kìí ṣe gbogbo aláṣẹ ìlọlọ́wọ́ bá ń sọ mẹ́rin àdìmọ́ mi kẹ̀kẹ́ èyí níbi tẹ̀síra ẹ̀ wọ́n ní kí ló dé tọ́lọ̀ ọ̀bù òtún sọ pé wà á fi rú ulè amúrè mi nìkan torí kọ́ lọ́n sọ pé wà á fi rú wàhà ẹ̀ tẹ̀lé tọ́lọ̀ wà á fi rú rọ́tòlà ẹ̀ tẹ̀lé tòṣìṣẹ́ ọlọ́run ọwọ́ ni wà ulè amúrè mi nìkan kọ́sọ́ pé wà á fi rú ulè amúrè mi nìkan kọ́sọ́ pé ẹ̀ tẹ̀lé tàwọn aláṣẹ mi ṣùgbọ́n sọ pé àti àwọn aláṣẹnu yìí sẹ́nu pípé wọn nínú màáfù wọ́n fi kún ètò ti síwájú ni wọ́n ti tuma rẹ̀ ní pé yòtọ̀ ọ̀rúnà bìtọ̀ àti lẹ́yìn wọ́n bìtọ̀ àti rasulillah bá a fẹ́ bí mo sábàbí yà yó bìtọ̀ àti ìmìlá wọ́n bìtọ̀ bìtọ̀ àti ìmìlá rọ̀tún torí báwọn náà ń tẹ̀lé tọ́lọ̀ torí báwọn náà ń tẹ̀lé tàbíṣọ́lá àdìsẹ́lá láti tẹ̀lé tiwọn àmọ́ lórí tìyẹn tẹ̀lé tọ́lọ̀ olórí tìyẹn tẹ̀lé tàbíṣọ́lá àdìsẹ́lá alẹ́kùn alẹ́kùn àlékùn báà làkọ́ àtẹlẹ́kùn àlékùn tí ìbá ti tẹ̀lé tọ́lọ̀ kí tẹ̀lé tàbíṣọ́lá kò ní gbọ́rọ̀ kọ́tẹ́ gbọ́rọ̀ sílẹ̀ ẹ̀gbọ́n tó gbọ́ ká sọ ni rọ̀bí ọlọ́ọ̀bù àti ìjọ tó ما أطعت الله فيكم أكتبتني لكم تبارك لا أني من السيد الله ولئن عصيته رسل من سلام فلا طاعة لي عليكم níbi lẹ́tọ̀ kíkẹ́ ìgbọ́rọ̀ tó mi lẹ́nu mọ́. tó bẹ́ẹ̀ lórí délé ìgbé ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ àmọ́ ọdún ayé àtúntò náà láti fi rẹ́ẹ̀kì àwọn èèyàn fáwọn olórí tí èsì ẹ̀dìtọ̀ náà àwọn olórí tó tó tọ̀ náà àwọn olórí tí èsì náà àwọn olórí tí èsì náà náà ni wọ́n lò kẹ́lá. torí báwọn afáàní ọ̀mẹ̀ islam ọ̀gbọ́ yìí àwọn kan máyà tí wọ́n kàn fẹ́ kiri torí wọ́n gba fifty thousand lọ́bẹ̀ẹ́ nìkan wọ́n wá fẹ́ fi sọ̀pọ́tì sọ̀pọ́tì lẹ́kọ̀ọ́ so yọ wa máa lu ayé àkùrọ̀ ánì tẹ̀yẹ ìgbà tí o bá wa tẹ o lọ fún la ẹ o lè lánà lè fi nkún ẹ ká yà tó kí lọ́dọ̀ sọ lẹ́yìn sẹ́nà dáhùn bí sẹ́yìn fọ́rọ̀ dùhù ìlànà ìwà rọ̀tò ní pàmpà kaba kó sàárín sàárín àtàwọn olórí yìí o padà sí o sídìí àkùrọ̀ àná tó lọ lórí àwọn ilé yìí wọn àti ẹ padà sí o kùrọ̀ àná tó lọ wọn kí lọ́dọ̀ ti ti táwọn kà fún tẹ́lẹ̀ náà tàbí òye ẹ gbọ́dọ̀ gbé etí ẹ gbọ́dọ̀ gbé islam lọ bá ní ọdá ẹ má da ìlọ títí islam lára islam máa da gbogbo rubbish and nonsense torí tọrọ kọbọ tó fẹ́ pàjẹ ọlọbẹ ìtàn ọmọ aláya ọmọ àyè òkú kẹta tọ ní ìṣẹ̀lẹ̀ máa ń gbọ́dọ̀ wá rí bẹ́ẹ̀ àwọn olórí irú àwọn kọńtírì táwọn gbé ìkọgbó láti wá sí islam ní ẹ gbọ́dọ̀ sí wọn lẹ́nu ní ìwọ̀n àgbà tí public order ti wà pọ̀lọ́pọ̀ yìí níwọ̀n bá tí public order tí ó ti wà fẹ́mi súnmọ́ rẹ̀ ní ìsìn wọn sọ pé everybody tó bá ti dàgbọ́ mẹ́wàá alẹ́ kò tún gbọ́dọ̀ fún ọ̀kadà mọ́ fẹ́ẹ́ ọ̀kadà ẹ̀yìn àmọ́ sọ pé everybody kò tó mọ lọ kí àtúbà mọ àti wàlúwà bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ dẹyẹ péye á kí àtúbà ẹni ẹni kó tó mọ lọ pé wọn máa ń ra ẹni tẹsẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ péye <laughs> àmọ́ ló ti wọ sí public order wa ní ìsọsọ pé wọn ń wé yìí wọn gbọ́dọ̀ máa wá bọ̀ ní opposite line lórí pọfẹsà kókè ní public order àwọn eléyìí ìbẹ̀rù gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ lọ. kí lè fi ní ìlú sẹ́ẹ̀ tètè hàn wá. ìdí ni pé àwọn pépà tó wà tó ń pín ká ẹnìkan wá da ilé mọ́tíláṣí wa ló túlẹ̀ àwọn wá da ló da ilé tó túlẹ̀ àti ìrìn lónìí àwọn gbọ́ pé àwọn mọ́tíláṣí ni, náà wọ́n dàálẹ̀ wọ́n túlẹ̀ tó làmì gbẹtọ̀ pípà àwọn ọ̀gbà fúnkùn kankan olùwà bá kọ́kọ́ kà náà tó yé pé afárá ẹgbẹ́ fẹsẹ̀ fara mọ́ tó bá dọ̀rọ̀ ẹ̀ lè dìpẹ́ndì ẹ̀ tọ̀ torí di eléyìí jẹ máa Ànábì sallallahu alaihi wa sallam wọ́n fi hàn kíkà tí o kún ọlọ́run ọba mú <laughs> káwá jẹ́ ẹni tí yóò máa ṣe títí fẹ́ni tó bá dúró lórí wa àwọn ẹlòmíì tí wọ́n dúró lórí jẹ̀mà wọ́n yé lu àkùrán wọ́n yé lu súnà bọ́dà àwọn tí wọ́n sọ pé káwọn onírun fífẹ́ kankan dá wọn. ẹ̀dá tó tẹ̀lé sọ̀rọ̀ délé ìlọ́nà apolongo fún pé kán gbọ́rọ̀ sílẹ̀ sọ fẹ́ sọ àyàn di kèfèrí tí ìbá ti kú ọ náà fẹ́ sọ àyàn di kèfèrí eréje la gbọ́dọ̀ tó ti dé yìí àwọn àpá àti wọn àti fún wọn fẹsẹ islam yìí tí wọn kàn máa fẹsẹ àwọn èèyàn lọ́nà tọ káṣí nàṣíhà fẹsẹ tó bá dé lórí wọn bẹ ní sọlọ tó pa ara wòye tó tó lẹkùn bẹ́ẹ̀ ẹsẹ Ọlọ́run bá wà ń kórìíra nǹkan fún wa kí làwọn nǹkan mẹ́ta náà kéèyàn wà kọ wọn ni wọn pé ọlọ́run bá kórìíra rẹ̀ jẹ́ máa sẹ́mi pé wọ́n fẹ́ ní tó ti gbà wá jẹ́ láwùjọ wa wọ́n ní wọ́n pé ẹ abẹ́ ìtúgbọ́dù wọ́n tún sọ pé wọ́n tún ní wọ́n ní àwọn olùdíláàjì ní ẹ̀ṣẹ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ ọlọ́run bá kórìíra rẹ̀ ọlọ́run kórìíra kí ni ìpínlẹ̀ wọ̀kọ̀ ẹ̀wù bá ti kéde láwùjọ rúdó ọ̀pọ̀lọpọ̀ jẹ́mọ̀ ló ti fọ́ nítorí wọ́n ní wọ́n pé gbàdébáwá ti lẹ́gbàá sí gbogbo ẹ̀rọ ni wàlúwàá irọ́ ni nísìnyí olórí kan wà wọ́n ní inú ọkọ̀ mọ́tíláṣí jẹ sẹ́nu pé wọ́n ní láwí wọ́n ní inú ọkọ̀ mọ́tíláṣí jẹ ẹ̀yìn wa bọ̀ sẹ́yìn náà bá jókòó ìdọ̀ka bàbá òkú lè lù sẹ́nu pé sẹ́yìn gbọ́ ni pé ìmọ̀ ọkọ̀ mọ́tíláṣí jẹ ìgbà sẹ́yìn fẹ́ ṣe kálíkà dáa lẹ́nu ọ̀rọ̀ lọ ó lè má ti ha olóde jáde ẹ bẹsí máa ń kó mẹsàlásì lẹ wọ wọ wọ tún ké kúrú ma bí ìgbà tó ti kó síwù rẹ ló ti kó jẹ ẹni tí wọn náà wá sọ wájú rẹ tó náà bá ti kọ ọ lọ náà ọ̀dà ọ̀nà burú gbogbo wọn mẹsàlásì mi ló kó jẹsẹ mẹsàlásì ọ̀kan wọn tó kó wọ rẹ jẹ o lẹ́ẹ̀bà fi dárúkú ilẹ̀ gbogbo yẹn ọba máa kó ilẹ̀ ẹni ẹlẹ́ni ẹ̀yin òsì wájú ìgbésẹ̀ lódodo ló kó mẹsàlásì jẹ ni sílù tuntun ilé ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin ò fẹ́ lásìkò tẹ̀sí wáyé àwọn òbí lẹ́yìn mi lè ṣe tọ́ ọ̀rọ̀ mi ẹ̀ ti mọ̀ gbogbo ẹni tí wọ́n bá gbé bàjẹ́ nìkan wá ń bọ̀ tí wọ́n bá fi lè gbà látàrí wọ́n ní wọ́n pé dìmú o yóò gbé bàjẹ́ tiẹ̀ náà lọ́fẹ́ lò tó lọ lọ gbogbo ẹni tó bá fi lè gbé bàjẹ́ nìkan wá ń bọ̀ tó ọ̀tẹ́ bírèkì rẹ̀ pẹ̀lú òkú ọlọ́run yóò bá àwọn náà jẹ lọ́dọ̀ ẹ̀mí torí ẹ̀sẹ̀ nìkan bá ti wá fẹ́ nìkan tẹ́ wá tirẹ̀ tó ní wọ́n ní wọ́n pé kò tètè sẹ́pẹ́rẹ́sì rẹ̀ á ti bùrọ̀ hànà fún nǹkan tó ń sọ àdé pé kílẹ̀ rí tó ní lórí ẹ̀ tó bá dé lódodo ní ọ̀pá yìí jẹ́ lásán àti ìfilẹ̀ àti òtúlẹ̀ torí dáàbò ní wá ti kò sí tó kù ọlọ́run wọ́n ti mọ ẹ̀yàn pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ sà lọ́sọ̀rọ̀ ìbéèrè ìbéèrè kan fún wa ó tó kù kan sẹ́gun fún ìbéèrè kan ó tó kù kan mọ́tòlásì ọ̀kan so ọ̀kan náà ń gbogbo ẹ̀ àmọ́ tá a bá pọ̀ kan tá a fi kún kan tá a tó fi kún kan tá a tó fi kún kan yóò di tí ò dé ká ọlọ́run kò yẹra ọ̀pọ̀lọpọ̀ béèrè especially tó bá yẹ kí lórúkọ gómìnà béèrè lórúkọ fún mo fẹ́ pa àwọn èèyàn especially lórúkọ fún mo fẹ́ dé fún ọmọ tó ti náà bẹ́ẹ̀ àwọn òbí lẹ́nu ni ẹ̀ṣẹ̀ fún ọmọ torí tèmi àgbọ̀dọ̀ mójútó àgbọn bẹ́ẹ̀ òfin ọlọ́run àgbọ̀dọ̀ sàkó. tọ́ ẹlẹ́kẹta wọ ìbọ̀ àtúnáàlì ọlọ́run bá kórìíra pípé ká máa fowó wàrà rè ká máa fowó lójẹ́ sẹ́nu pé nìsín nínú àwùjọ wa orí mẹ́ta làwọn èèyàn nípa owó oyin kan wà síbi pé àwọn ni wọn táwọn tí wọn bá fẹ́ jẹun wọn tún máa fọwọ́ ra owó lórí pé ha àǹkẹ́ ìwọ máa lọ sí òbí mi náà ní tó bá ti kọ́nà bí ìwọ àti tá a fi lè jẹun láì lọ àbá ti bẹ́ẹ̀ àwọn akúndóró kùnà àwọn fẹ́ sì wà nínú lówó gbogbo tó bá ti ilẹ̀ ní pé àwọn bàbá ìnákúnà ẹwọ ló ń jẹ nínú kan wọn jàmbá láti sí náírà ẹran six hundred sixty sixty náà gbogbo ẹ ẹrí gbàgbẹ àmàlà sixty ẹran six hundred láàrínlá ẹlọmọ bàbá ìnákúnà six hundred tá bá gbọ́dọ̀ sọsẹ ti ń gbé náà láàgẹ ẹran lọ ilé àbá àdébí lọ yóò tó jọ méjì àbí èyí tó jọ méjì àwọn àlùfáà máa jẹun ẹni sọ̀rọ̀. ẹ ẹran bí ẹ bẹsẹ ti fowó ọbẹ lẹ lórí tó lọrọ tàbí ara pọn mi lọ gbogbo ọkọ àwọn ẹgbẹ ìwọ ń dàkú mọ ẹni. àwọn kan wá wà tètè pé wọn ní ìtọsọ àwọn máa sọwọ náà wọn nà wọn bá tí wọn bò káàtà tó ní ta ẹnu àlọ wọn sì ní ná kéré tí wọn bò káàtà bẹ́ẹ̀ lọ èsì wọn náà jẹ. ọlọ́wọ́n bá kórìíra ká máa fowó ní jẹ ọfẹ́ kọ́lé wọ́n ti ti ọwọ́ adé onífún ọwọ́ gbogbo kankéré yẹn onífún ọwọ́ kọ́kọ́ ẹ̀dá kọ́ owó wọn ti fi owó wọn ti fi fọ́ wọ́n tún tún ṣe òtún fún ọkọ́ kí wọ́n gbélé yìí ó nà kú nà ọmọ yéésù ọ̀daràn ọlọ́run bá kó ìlera rẹ̀ sẹ́nu pé lóòrùn oríṣiríṣi ìpènyẹ́ ọ̀nà ọ̀gbọ́n ẹni ti fi bẹ́ẹ̀ àwọn èèyàn kan wà fẹ́ kí ebi pa táwọn bá rí owó ilé ayé náà fi re wọ́n wá owó mi jẹ́ ọ̀nà dànù lásán ìlú ọdún owó rẹ tó bá ti wọ́n ló lè dé ọ̀pọ̀lọpọ̀ àti. ọlọ́run bá kórìíra àwọn ọ̀wà mẹ́tẹ̀ẹ̀ta yìí. ibi tá a dúró sí mi lónìí nípa àlàyé àwọn ayẹ rẹ̀ kátó kan kámi ti pinra wa yẹlẹyẹlẹ àmọ́ dábàá wa sọ̀kan a sọ̀kan lórí kọ́ lọ́lọ́rùn wọn kọ́ ọ̀nà ọ̀sọ̀ lórí àgbọ̀yé àwọn tàbí ọlọ́run sọ ànábì sọ lórí àgbọ̀yé àwọn tàbí. èsì kíkà sọ̀kan káwọn kan máa tẹ́bọ́ káwọn kan máa tàdáadáa rẹ̀ káwọn kan máa fi islam fi yẹyẹ lóko kó mùsùlùmí làwọn káwọn aláàfẹ́ sọ̀kan kíní lòlú wa káàtó máa bára wa jà ẹ kálukọ́ máa ti tẹ̀ ẹ ṣé káwọn fi jọ máa fi jẹ àwọn káwọn tún máa tún náà wọn káwọn orí kí ọmọ rẹ gbé wọn ẹ káàtó já sọ̀kan tètè bẹ́ẹ̀ wọn ò sí islam bẹ́ẹ̀ wọn ò sí islam bẹ́ẹ̀ kọ́ mẹ́ta tó wà lọ́wọ́ àwọn ọmọ àtọ̀kan based on àgbọ́yé àwọn sàbí àlejò Muhammad sallallahu alaihi wasallam sí alukur'an àti sunna ìdí nu tóbi jẹ́ pé ìkọ̀kan wa kò tún ní pé ká má pàkíyèsí ìpínlẹ̀ gbọ́dọ̀ ń sàkìtì á pàkíyèsí rẹ̀ ìtọ̀kan wa. kò ní ní ká má sọ àìdá fálà àìdá pọ̀nsa àìdá mọ́sà àìdá má kẹsìkẹ́ á máa ṣe ọ̀kan látàrí pé ẹnìkan máa ń ṣe àìdá láti máa ká dìjà lórí ike tó ń ṣe náà lọ́dá òbúrú òbúrú tó burú burú bẹ́ẹ̀ làwọn sàdé rí ẹnìkan máa ń ṣe wọn sọ kò sì pé tẹ̀lé ìjẹ̀kùsì dẹ́mbẹ̀. Sátúfà yìí lè fún béèrè. Ní ìjọba ìjẹta àbí ìjẹnu, wọ́n kéde ipi nínú àwọn ọmọ ẹ̀yà wa. Ẹnìkan jàǹbá rẹ̀, oko rẹ̀ sá lọ. Owó yìí ti pọ̀, ṣùgbọ́n a ti kọ́ lọ́wọ́ bá wa. Ọlọ́run bá ti ìsàlá ìgbàdùn àwọn ẹrú ẹ̀. Ọlọ́run bá gbàdùn à ẹni tó kówó lọ kókó lọ bó ti kó lọ náà ni bí ó sì ti kó lọ tọ́ka ti ṣe náà ni ọlọ́ọ̀ta ti tó padà kó lówó báyìí àtúgbẹ́ kọlọ̀ owó tí àwọn akójọ ìgbésọ ẹ̀yìn ẹ̀yàn ó ẹ bá ní dájú ó ká ọlọ́ọ̀sán ilẹ̀ sàrè ìgbésọ fún mi ọ̀pẹ rẹ̀ ó ń tọrọ kọ́bọ̀ kálukú dájọ owó a wọ́n kójọ ọjọ́ yẹn ó jẹ́ nine thousand àti kankan so owó yìí bẹ́ẹ̀ lẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ kó ní bùkátà nínú àwọn jama tó kọ́kọ́ wá ba ìtọ́nà ọlọ́run ní ká fún bẹ́ẹ̀ títí dá fi pin owó yìí tán nítorí pé kò sí ìdápadà fáwọn ẹni tó fi lẹ̀ ọlọ́run bọ́ sàn wọ́n lẹ́sàn-án rí lórí fífi lẹ́sàn rí lẹ̀ ṣùgbọ́n owó náà ní lọ́wọ́ mi nínú rẹ̀ àti fáwọn kan two thousand lónìí tó ẹni tó náà máa ń fún ní bùkátà kálukú màlá ní ẹ̀sọ́ lọ gbogbo ara ní bùkátà àmọ́ kò káàkà yàtọ̀ sí kò káàkà tó lọ́jọ́ ló ti ṣe jẹ́ ẹtọ́ bá mi bèrè kù. Thank